tí ń fẹ́ ire kó fẹ́ ire tèmi wá ẹ̀fúnfúnlẹ̀lẹ̀ tó ń gbé ire kiri kó gbé ire mi kò mí gbẹ́rẹ́gbẹ́rẹ́ kan wọn ò ní rí ire tèmi gbà mo wá gba aládùúrà wípé afẹ́fẹ́ lẹ́lẹ́ tó ń gbé ire kiri á gbé ire gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí á gbé ire tẹ̀yin náà wá ẹ lẹ́lẹ́ tó ń gbé ire káàkiri á gbé kàn yín láṣẹ Èdùmàrè àwọn tí ń gbare lágbára Ọlọ́run wọn ò ní gbare wa mo tún wá gba aládùúrà pé gbogbo àwọn tó máa ń paná ògo tẹ́ bá gbọ́ paná paná kan kò ṣe kí ni kò parawọ̀ rí wọn ò ní rí ìràwọ̀ mi pa pa wọn ò dẹ̀ ní rí ìràwọ̀ títí ẹ̀ náà pa lágbára olúwa ṣé ẹ ti rí bí ọdún ìṣe ń lọ wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ ní tiwẹ́rẹ́ tíkàlì ayọ̀ ìdùnnú òun náà láàfin làjà ní àṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tèmi nílé ẹ máa wọ pé òre tẹ wo ló ń sọ̀rọ̀ yẹ so Àyìnkẹ́ Kújọrẹ́ náà ni ọmọ bíbí ni wọ́n ń dá Kújọrẹ́ á fetefete small but might of Miliki Express ẹ bá sọ pé coded but loaded ọmọ lẹ́ ń ké sí tẹ́ ẹ bá wá sọ wípé ìwín ọmọ <laughs> tó ń gbénu amóhùnmáwòrán fún obìnrin òun náà lẹ́ ń ké sí yẹn mo kí kábọ̀ mo kí kábọ̀ bẹ́ẹ̀ ni ètò Miliki Express náà ni lórí Orísun ọ̀rẹ́ original number one bí mo ṣe máa ń sọ lórí Orísun àwa ni bàbá àwa ni bàbá lọ́jọ́kọjọ́ ẹ̀yin náà ti mọ̀ pé Orísun <laughs> Orísun àṣefọwọ́rọ́ tì sẹ́yìn láíláí lágbára Ọlọ́run àdẹ́ni di èrò ẹ̀yìn mo kí mo kí mo kí mo kí mo kí mo kẹ́yìn gbogbo àwọn òbí wa àwọn ọmọléèwé wọ́n ti wọ school. <laughs> ojú ti le tẹ bá bẹ̀rẹ̀ rárá rárá o tẹ bá bẹ̀rẹ̀ owó rárá rárá ọmọ mi ṣe wọ skul ni ẹ wo lágbára Ọlọ́run wọn ò ní fi òkú àwọn ọmọ yín wọn ò ní fi ránṣẹ́ ah ah ẹ má jẹ́ káyà yín jà ṣùgbọ́n lọ́wọ́ lọ́lọ́ ti bá yín gbé látọjọ́ <laughs> ọjọ́ ìtorí pé mo rí pé everywhere sì rọ àwọn ọmọléèwé tí wọ́n skul àwọn òbí gan ojú ti le front and back right and left center ní pé irọ́ sẹ́ àwọn ọmọ mi lọ lágbára lẹ́wọ̀ owó tẹ́ ẹ máa fi tọ́jú wọn ọlọ́run ò ní fi wọ́n yín àdẹ̀kù tafẹ́rẹ́ wa yẹ̀yìn náà ti mọ̀ pé òjò ni yé omi o akọ <laughs> afẹ́rẹ́ òjò yìí lágbára ọlọ́run a máa bá wa lára ẹ̀dẹ̀ jọ́ tọrọ lọ tẹ́ bá ti rí i pé òjò ń rọ̀ níbi tó bá ka yín mọ́ tẹ́ bá rí i pé àgbàrá tó ń gbé wá yẹn ó ti ń nípọn jọ́ nítorí ọlọ́run change direction bí tó wà yẹn tó bá ti rí i pé òjò yìí ti rọ̀ débi patẹ́gùn yẹn ti ń fẹ́ àgbàrá ti ń pọ̀ jọ́ nítorí Jésù kúrò níbẹ̀ kó o bọ́ síbomi dẹ máa wo àwọn ilé tẹ́ ẹ máa máa sá sí káàkiri ní àsìkò òjò yìí lágbára ọlọ́run àní ríjà omi lágbára ọlọ́run àní kúkú òṣì àdẹ̀ní kúkú ọ̀fọ̀ ẹ jẹ́ ká máa wọn ibi tá a máa máa sá sí torí ẹ̀yin náà ti mọ̀ pé oríṣiríṣi kan là ń gbọ́ a lè sọ pé èèyàn dúró síbì kan òjò ló rọ̀ ilé wo lágbára ọlọ́run ilé wo ò ní wo ilé òdẹ̀ ní wo pa wá bójú òdẹ́tù ṣe wá rọ iná ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa dẹ́kun ìdọ̀tí torí àwọn ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n máa ti kójó rọ ni wọ́n ti kó dọ̀tí pẹ́ wọ́n ti dá sí ẹ máa rántí pé tẹ́ bá ń dàdọ̀tí yẹn náà sí ẹ ẹ ń kọ lẹ́tà sí kíni ẹ ń kọ lẹ́tà sárùn ọlọ́run ní jẹ́ ká rùn kó ṣe wá ẹ jẹ́ ká máa ṣe ìmọ́tótó agbègbè wa torí ẹ̀yin náà ti mọ̀ pé ìmọ́tótó òun náà ló tún lè ṣẹ́gun kíni òun ló lè ṣẹ́gun àrùn gbogbo ẹ má jẹ́ ká máa bá wọn wà láàrin àwọn tó máa da ìdọ̀tí sómi àwọn ẹlòmí tó bá ti rágbára bẹ́ẹ̀ inú wọn máa da àgbàrá ti dé àgbàrá ti dé ẹ má ṣe mọ́ rárá keep Nigeria clean keep Lagos clean ẹ má máa da ìdọ̀tí sínú àgbàrá lágbára náà bí mo ṣe gbà lẹ́ẹ̀kan àsìkò òjò yìí á bá mi lára mu á bá ọ náà lára mu àní ṣòtútù jù torí àwọn ẹlòmíì ò gbónú wa. <laughs> tó jọba ti kọ́ wọ́n ṣe wọ́n ṣe kúkúkúkú. ẹ wo ẹ̀yin tèmi nílé ètò Miliki Express náà tún ni ẹ̀yin náà dẹ̀ ti mọ bí mo ṣe máa ń ṣe fún entertainment news mi yé inú mi dùn torí enough gist lẹ́ni social media gist ìyẹn gan dúró re music video review mi ẹ̀ tẹ̀ tún fẹ́ mú àwọn orin tí máa tún tọpinpin ẹ̀ lẹ́ni gbogbo ẹ̀yin tèmi nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ ṣe kí ni ẹ jẹ́ ká lọ jó torí ẹ ti mọ̀ pé enjoyment galore náà ni ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá pè nǹkan ní mílíkì ah, ah, ó máa máa bá torin á máa bá ti jó ẹ mọ̀ ní mùkúlùmù kẹta kọ̀ọ̀rọ̀ àjọ máa ṣe kí ni sájọ máa mílíkì yẹn ló ní sẹ́lẹ̀ǹkẹ́ ó ti gbọ́ ó sẹ́lẹ̀ǹkẹ́ jọ̀rẹ́ o ah, ó sẹ́lẹ̀ǹkẹ́ jọ̀rẹ́ o ó ti yẹn ẹ jẹ́ ká lọ jó sí bó ṣe ń jó by KS1 bẹ́ẹ̀ ni tẹ́ bá ń sọ̀rọ̀ màlákẹ́ ti mọ̀ pé àgbẹ̀ fún wọn nínú orin fújì ẹ̀ lè fọ́ ọ̀rọ̀ KS1 sẹ́yìn ẹ jẹ́ bó ṣe ń jó by KS1 featuring Ọlámídé àwọn olùmọ̀ọ́ká wa lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn náà lọ kú nínú orin ẹ̀ ẹ jẹ́ sí à ń padà bọ̀. Take it outside, basket bó ṣe ń jó yé ó lè dájà sílẹ̀ nílé ijó sẹ́tìmẹ́rì yé gẹ́gẹ́gẹ́ dìgẹ́ ẹ̀yin náà ti gbọ́ bí orin yẹn ṣe lọ ẹ ti ráwọn olúmọ̀ọ́ká alọ́lọ́kọ̀jọ̀kọ ẹni ọlá badmus bẹ́ẹ̀nbẹ́ kẹ́ bàbá wa Saheed Balógun àwọn gògbẹ́yìn ṣé kí tẹ̀tí wá ṣòfò kọ fún yín pa ks1 <laughs> tẹ bá ti rí wọn títí ẹbùn wọn so wọn ṣe ti Kẹ́ńyà àti Dubai akíwọ̀n <laughs> káàbọ̀ padà gbogbo ẹ̀yin tẹ̀mílẹ̀ ètò ó ṣì ń tẹ̀síwájú lórí ọ̀r original number one kí n máa mú lọ ní mẹ́lọmẹ́lọ lórí abala entertainment news ni. kí ló ṣẹlẹ̀ gangan <laughs> nǹkan kan <laughs> nǹkan ṣe kí ni nǹkan kan ẹ jẹ́ kí n máa mú báyìí rògbòdìyàn kan bẹ́lẹ̀ láàárín Liz Anjorin àti Tóyìn Abraham mi kò tiẹ̀ mọ bọ́rọ̀ yẹn kọ́ ṣáà ṣe ṣẹlẹ̀ mo kọ́ ṣáà dédé jí ṣá mo kọ́ wọ social media ah ah mo pé kí ló tún ṣẹlẹ̀ kí ló ń trendy mo ṣáà ń gbọ́ mo ṣáà ń gbọ́ gbogbo messages tó yẹn ó ṣáà ń wọlé ah, ah, kí ló ṣẹlẹ̀ what happened ní Liz Anjorin bá jáde ló bá sọ̀rọ̀ oríṣiríṣi lọ ah ah màá já yín sí bó ṣe ṣẹlẹ̀ ok bá a ṣe gbọ́rọ̀ yẹn wọ́n ní Tóyìn Abraham sọ pé Lizzy Anjorin jowú òun o wípé ah, ah, ó ń jowú àṣeyọrí ó ń jowú iṣẹ́ olúwa lára òun inú bá bí Lizzy Anjorin ó bá jáde ló bá sọ̀rọ̀ pé pé ah, kí ló ṣẹlẹ̀ gangan ṣé titi, pé igi mú ó jìnnà sórí bó ṣe sọ èmi kọ́ ni mò ń sọ o <laughs> kò kí ṣàyìnkẹ́ ló ń sọ bí Liz Anjorin bó ṣe sọ òun ni mo ṣe sọ fún ni pé igi mú jìnnà sórí pé tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ wípé ah ah okay ó kọ́kọ́ mú báyìí ó ní gbogbo àná la mọ̀ ó láwọn mọ̀ pé industry àwọn yìí movie industry kò fi taratara sí owó lọ níbẹ̀ ó ti yẹ pé so gbogbo fake life tí Tóyìn Abraham tó ń live káàkiri àkọ́kọ́ nọ́ngbà tí Tóyìn bímọ ẹ mọ̀ pé gbogbo alákí Tóyìn kú ewu ọmọ tàdẹ̀ gbọ́ wípé à ìlú òyìnbó òkè òkun ni Tóyìn Abraham bímọ sí Lizzy Anjorin sọ ọ ó ní pé kò kí ń ṣe UK ni Tóyìn Abraham bí kí ló dé tí Tóyìn ń fake news fún gbogbo àwọn fans ẹ ó ní tó bá máa sọ lọ tó bá máa sọ bọ̀ gbogbo àwọn fans Tóyìn wọ́n ti wá bò òun wọ́n ti sọ oríṣiríṣi kí ló tó jẹ́ pé agbára tí Tóyìn Abraham ní lórí àwọn fans ẹ̀yẹn kí lé tí ò lè fi kó wọn jọ kó tiẹ̀ fi ṣe nǹkan gidi kó fi ṣe nǹkan re kó fi help àwọn èèyàn pé nígbà tó jẹ́ pé òun gọ́gọ́ fúnra rẹ̀ kò kátó Liz Anjorin sọ pé Tóyìn Abraham ò ní mọ́tò kò ní lé pé òkè ó tún fẹ́kì pé òun sílé tuntun Liz Anjorin jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ yẹn wípé irọ́ ni wípé ó tún ní à òun bímọ sílùú òyìnbó wípé kò rí bẹ́ẹ̀ pé ilé àwọn eléwé ọmọ ni Tóyìn Abraham bímọ sí ọ̀rọ̀ yìí ó pọ̀ ó ti di iṣu atayanyan yam <laughs> tá a bá iṣu yam pẹ́pẹ́ skata iṣu àtàyànyàn gbogbo ọ̀rọ̀ yẹn mọ̀ ó ṣàfọká síbẹ̀ débi pé ọ̀rọ̀ yẹn ṣàpọ̀ tí bá tẹ̀ sọ pé kí n máa sọ kó má dàbẹ́ ni pé ọ̀ àyíkẹ́ náà dẹ̀ wọ́n á bá wọn fẹ̀ àmọ́ ìnà tí mo pẹ́ entertainment news ni àwọn ò lè má ṣe aláìwá mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín ní gbogbo industry wa so lọ́wọ́lọ́wọ́ báyìí o Tóyìn Abraham àti Liz Anjorin wọ́n ń jà lọ́wọ́ acide hot àwọn èèyàn ti ń retí kí Tóyìn Abraham náà kó jáde kó wá sọ tẹnu ẹ̀ gbogbo ẹ̀yin tèmi lé kò jẹ́ bó ṣe jẹ́ Mm. lórí títí Lizzy Anjorin àti Toyin Abraham mo ń tẹ̀síwájú ní abala entertainment news akí Kẹ́mi Àfọlábí kí ló ṣẹlẹ̀ sí Kẹ́mi Àfọlábí Kẹ́mi Àfọlábí ti bí ọmọ làǹtìlanti ọlọ́run tún ti fi kún ẹbí Kẹ́mi Àfọlábí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òkè kò kí ń ṣe first child ẹ̀ lélẹ̀ Kẹ́mi Àfọlábí ti bímọ méjì sí mẹ́ta àmọ́ àbáyọ nítorí pé ó tún ti bí ọmọ tuntun congratulations Kẹ́mi Àfọlábí mo dé wá gbaládùá fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà tẹ́ ń wojú olúwa fọmọlágbọ́n lọ wẹ́rẹ́ báyìí <laughs> tẹ́ bá ṣáà ti bí tẹ́ bá ti bí mi tọ́lọ́ bá ti gbàdúrà rẹ̀ ẹ pè mí <laughs> ẹ ṣe kí ni ẹ pè mí màá bá yín ṣe kí ni màá bá yín tẹ sáfẹ́fẹ́ gbogbo ẹ náà tẹ̀ ń wojú ọmọ fún tẹ̀ ń wojú olúwa fún ọmọ rẹ̀ lágbára ọlọ́run ọlọ́run máa ṣe fún yín láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti bí náà wọn ò ní ṣánkú ọlọ́run á wò wọ́n ọlọ́run á dá wọn àwa náà ta dẹ̀ dàgbà báyìí ta ṣe wà lọ́dọ̀ ìyá wa ẹ̀yà bùhẹ́rà ti dàgbà jù anyways ọlọ́run á ṣàwà náà lágbára lọ gbogbo ẹ̀yin ìyá ẹ̀ wò mo tó á lè mo gbọ́ ṣé kó wálẹ̀ mo gbé fún yín ẹ̀ wò lágbára náà ẹ máa jẹ wọn mọ Davido ẹ ti mọ̀ wípé Davido àgbẹ̀ ah, ah, fún àwọn èèyàn tẹ máa ń sọ lọ́lọ́kọ̀ọ́jọ́ kọ́ máa ń sọ pé Davido humble gan àmọ́ nǹkan tó tún wá ṣẹlẹ̀ jẹ́ ká tún wá mọ̀ wípé ókè okay, Davido kì í ṣe abaramoore ṣé mo pàwọ̀ ẹlòmíì tó bá ṣoore fún wọn wọn kàn máa wò pé òkè kí ló ṣe wọn tiẹ̀ ní sọ́ra wọn tiẹ̀ ní fún ẹni tó ṣoore gan wọn ò ní fún ní credit kó dẹ̀ dá kí ni Davido Davido jáde ó dunnú sí upcoming album ẹ̀ ó wá dúpẹ́ lọ́wọ́ Adékúnlé Gold kí ni Adékúnlé Gold sọ ó ní òkè bí tóun ti ń tò pọ̀ tóun ti tò pọ̀ òun àti Adékúnlé Gold wọ́n dẹ̀ ríra wọn òun dẹ̀ dálẹ̀ ah, Adékúnlé Gold dẹ̀ sọ pé òkè David báyìí ni kò ṣe ṣe ó ní Adékúnlé Gold náà ó participate nínú success upcoming album òun òun náà ó bá òun recorrect àwọn wordies àwọn lyrics kankan tó wà nínú orin ó dúpẹ́ lọ́wọ́ Adékúnlé Gold pé ah, Adékúnlé Gold ó mọ̀ ṣe o òun gbé fún ẹ wípé ó contribute sínú upcoming album o bó ṣe tweet ẹ báyìí àwọn èèyàn kò bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n kò bẹ̀rẹ̀ sí ní sọ àdèvido ah, bàbá tuwalẹ̀ kí nìdí gangan wọ́n ní pé torí ó tiẹ̀ sọ síta àìmọye àwọn ẹlẹ́mìtì ẹ̀pọ̀ máa ń kọ tó fi di odindi àwọn èèyàn ṣàjáde wọn kí Davido lọ́tún ló sì wípé àgbè fún ẹ tó bá jẹ́ lómi ni tó bá kọrin fún bẹ́ẹ̀ ó kàn máa wò ó ni pé kí lọkọ̀ kó tẹ́ni fẹ́ni credit a máa nírọ̀ o òun lòun lórí òun Davido ó gbé fún Adékúnlé Gold fún iṣẹ́ takuntakun tó ṣe nínú lára àwọn orin tó máa jáde gbogbo ẹ̀yin tèmi mò ń tẹ̀síwájú ní abala entertainment news a tún congratulate Wizkid náà kí nìdí torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí Wizkid náà ti ń pò pọ̀ àgbègbè èèyàn ti ń retí pé kí ló ń ṣẹlẹ̀ gangan àti sí gbọ́ kọ̀ọ̀kan lọ́dún kí ló ń ṣẹlẹ̀ o bí Davido ṣe máa ma já báyìí náà ni Wizkid náà ṣe máa ma já títẹ̀ Wizkid náà ó ti ń po ghetto love ó ti ń po pọ́fù gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ kú ojúlọ́lọ̀ fún orin tuntun Wizkid náà Tiwa Savage jáde o kí ni Tiwa Savage sọ ó sọ wípé káwọn èèyàn jọ torí ẹ mọ àwọn fans àwọn olórin wa yìí gangan mi wọn máa ń dà nǹkan lẹ ẹbí mi pé kí ló ṣẹlẹ̀ ok wọn wá béèrè question yẹn wọn ní ta gan-an ló lówó jù nínú Tiwa Savage àti Wizkid. Oh ẹ̀yin náà ti ń rò ẹjọ́ ta lẹ́yìn rò pé ó lè lówó jù nínú Tiwa Savage àti Wizkid <laughs> bí Tiwa Savage ṣe jáde ó ní pé ẹjọ́ ń ti torí tọlọ́hun o òun tó jẹ́ pé òun ṣì ń bẹ Wizkid òun ṣì ń pè lórí fóònù tí Wizkid miss call òun pé kó wá yá òun lówó pé Wizkid ó lówó jù òun lọ ó ní so kẹ́ fọ̀rọ̀ sílẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ bóyá Wizkid olówó ju Tiwa Savage Tiwa Savage ó ti jáde ó ti dá àmọ́ nǹkan tójú àwọn èèyàn ò tó ojú <laughs> ọlọ́run ló tó bóyá lóòótọ́ wá ni o bóyá ni ọ̀nà nǹkan tí Tiwa Savage ṣàtọ́ lóun ṣì ń pé wíṣkì yẹn bàbá abẹ́ kọ́ ń bọ́rọ̀ mi mọ̀ ni wíṣkì ṣì miss call òun pé kò tẹ̀ tí gbé call òun di àsìkò tèmi ń sọ̀rọ̀ yìí ó ti tó bá ti gbé call ẹ̀ lọ́la <laughs> màá jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ àrùn ìjùmọ̀ ìlọ́lábalẹ̀ títí mẹ́rin ní gbogbo ẹ̀yin tèmi nílé orin wọn lọ́kọ̀ tá a fẹ́ lọ jọ́sí ẹ jẹ́ ká lọ́jọ́ sí Thief by Dami V tá a bá máa padà dé ètò máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu ẹ kú jókòó. Angelina sí láti dọ̀tún mi yá. Cause I be funny, funny, funny, funny, funny. Adesuwa sí láti mi. Ah, ah, ẹ̀yin náà ti mọ̀ pé àgbẹ̀ ah, fún mayor ó máa represent as in ó máa rep ó máa represent all the time ẹ ti mọ̀ pé mayor kùn àgbẹ̀ fún àgbẹ̀ fún ẹ̀yin náà ti mọ̀ ó ní money na fine bọ̀bọ̀ John Toriola kí láǹfààní pé ó fine gan-an <laughs> kí láǹfààní pé ó fine kò sówó oh, jọ̀ọ́jọ́ àwọn kò fine boy jẹ́ ọ kò fine wẹ̀ ó nice bọ̀ owó yẹn gangan òun gangan polar story kí ló ń ṣe owó wàpẹ̀ kánú kò lágbára Ọlọ́run owó ni wọ́n mi owó dẹ̀ ni wọ́n wọ̀n náà gbogbo ẹ̀yin tèmi nílé àníjù báyìí lọ ní orí ètò Miliki Express fún tọ̀sẹ̀ yìí lágbára lọ ayọ̀ àti dùnnú òun la tún máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Orísun estate wẹ̀ má gbàgbé ẹ mú níbi tẹ́ fẹ́ sí kò síbi tá a wà ọlọ́run ò ní jẹ́ ẹ̀sìn kọ́kọ́rọ́ kú ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kíwọ náà sí kọ́kọ́rọ́ kú mú Orísun estate ẹ̀wọ́ náà ti mọ̀ ẹ̀yin náà ti mọ̀ bá ṣe ń ṣe ẹ mú ẹ tètè ṣe kí ni ẹ tara ṣàṣà kẹ́yìn náà nípìn nínú ilẹ̀ Orísun estate a máa bá yín kọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bí tẹ́ bá ti fẹ́ ibẹ̀ ni kẹ́ mú sí just ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí mo sá ti ṣe ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká mọ̀ gbogbo ayé tẹ̀mí rẹ gbogbo fẹ́ràn gbogbo àwọn aṣẹ́wá lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ẹ̀sìn mọ̀bẹ̀ṣẹ̀ máa ń ṣe ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv lórí twitter àti ig ẹ tẹ̀lé wa at orisuntv ẹ fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media ẹ̀ láì page mi lórí facebook torí ó ti kún méjì gan mo sí gbogbo ẹ̀ ti kún ẹ ṣáà tẹ̀lé mi àyìnkẹ́ da ọ̀kújọ́ ẹ̀ náà ni lórí ig at àyìnkẹ́ da ọ̀kújọ́ on twitter kájọ máa ṣe ṣíò ṣíò <laughs> at tosi kujore èmi tí tọ́tọ́ àyìnkẹ́ kujore ọmọ bíbí ni wọ́n ti da ọ̀kújọ́ ẹ̀ á sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́ fètè smallbut mito milk express kódẹ̀bọ̀ ló jẹ tẹ́ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún èmi náà ni màmá jẹ́ ká wá máa fi living tin ká máa fi ṣe lọ by night àwọn living tin àwọn ọlọ́run yọ̀ǹda wá sí yé ọ̀rọ̀ owó iná ni kí n ṣáà tì lówó olè ló bá ọmọ jẹ́ ìjà tí ló ẹni ká lọ gbọ́ living tí òun la máa fi ṣe lọ by nice ó dàbọ̀. John the Wicked.